ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá ìbàní àfi fún ọlọ́run ọba adẹ́dá aṣẹ̀dá ọba tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni àgbà ọjọ́ ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kún ọlọ́run tí a kò fojú rí tó ń ṣiṣẹ́ rírí nínú ayé wa ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa ògùn ọ̀run yìí ń ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́rú ọjọ́ kejì oṣù kejì ọdún 2022 hallelujah ọjọ́ kejì oṣù kejì ọdún 2022 hallelujah àkórí ọ̀rọ̀ yẹn yóò wá ti òwúrọ̀ yọ náà ni ìrètí tún gbéra dìde apá kẹfà ìrètí tún gbéra dìde apá kẹfà ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ìlàmú láti inú ìwé iṣẹ́ àpọ́stélì orí ìkejìlá láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kọkànlá ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìlá ẹsẹ̀ karùn-ún sí ìkọkànlá torí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ̀rọ̀ ọlọ́run fún un nígbà tí Herodu ìbá sì mú un jáde lí òru náà Pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì a fi ẹ̀wọ̀n méjì dè é ẹ̀ṣọ́ sì wà lé ẹnu ọ̀nà wọ́n ń ṣọ́ túbú náà sì wò ó áńgẹ́lì Olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu Pétérù pẹ́pẹ́ lé ẹ̀gbẹ́ ó jí i ó ní dìde kánkán ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀ áńgẹ́lì náà sì wí fún pé dí amú rẹ̀ kí o sì so sálúbàtà rẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún pé dá aṣọ rẹ bora kí o sì máa tọ̀ mí lẹ́yìn òun sì jáde ó ń lọ ó ń tọ̀ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ lé ohun tí òun náà ṣe kò sì mọ̀ pé òtítọ́ lé ohun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà lé ojúran nígbà tí wọ́n kọjá ìṣọ́ kínní àti kejì wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn nì ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó ṣí tìkára rẹ̀ sílẹ̀ fún wọn nígbà tí wọ́n sì jáde wọ́n lọ títí lé ọ̀nà ìgboro kan lójú kan náà àgẹ́dẹ̀ náà sì fi sílẹ̀ lọ nígbà tí ojú péjọ́rù sì wálẹ̀ ó ní nígbà yìí ni mo tó mọ̀ pé nítòótọ́ pé ọlọ́run olúwa rángẹ́lì rẹ̀ ó sì gbà mí lé ọwọ́ Héródù àti gbogbo ìrètí àwọn ènìyàn Júù kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa olùfẹ́ Abala fífi ìyìn fún Ọlọ́run ó ṣe pàtàkì púpọ̀ nínú ìsìn wa. Nígbà tí ìyìn bá gòkè lọ, èyí yóò mú ìbùkún sọ̀kalẹ̀ wá. Àwọn nǹkan wà tí ó lè mú ìyípadà bá ipò tí o wà nígbà tí o bá wá sí iwájú Ọlọ́run, tí yóò wá fún ọ ní ìrètí. Olùfẹ́ nígbà tí ìjọsìn bá gòkè lọ, èyí yóò mú ìwòsàn sọ̀kalẹ̀ wá ẹ ó ṣàkíyèsí pé ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n rí ìwòsàn gbà lọ́wọ́ ọlọ́run nínú ìwé mímọ́ ó bẹ̀rẹ̀ nípa fífi ìjọsìn fún ọlọ́run ni. ìṣòro yòówù tí ó lè jẹ́ èyí tí dókítà tí wọ́n tilẹ̀ wí pé kò sí ìrètí fún mọ́ pàápàá wọ́n máa ń sábà wá sí iwájú ọlọ́run nígbà tí wọ́n bá sì ń jọ́sìn fún tí ọlọ́run yóò sì yí ipò náà padà fún àpẹẹrẹ bíbélì sọ fún wa nínú ìwé máàkù orí karùnún ẹsẹ̀ kejì ó lé ní ogún sí kẹrìnlélógún pé kí ọmọbìnrin járù tó rí iṣẹ́ ara rẹ̀ gbà bàbá rẹ̀ kọ́kọ́ wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ jésù náà tí ó sì jọ́sìn fún un. a ní ọ̀ràn ẹnìkan tí ó ní ipò ìrora tí ó lágbára kan nínú ayé rẹ̀ ẹni tí ìránṣẹ́ ọlọ́run sọ fún pé kí ó máa yíra nílẹ̀ kí ó sì máa jọ́sìn fún ọlọ́run níwájú pẹpẹ ọlọ́run ẹni sọ pé èrò náà wá sí òun lọ́kàn tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ìrora tí ó ní kò jẹ́ kí ó ṣe ṣùgbọ́n nígbà tí ìránṣẹ́ ọlọ́run wá sọ pé kí ó yíra nílẹ̀ ẹni yìí gbọ́ràn ó sì ṣe bẹ́ẹ̀ kò sì tí ì yíra nílẹ̀ pẹ́ tí gbogbo ìrora náà tí fi pòórá kúrò nínú ayé rẹ̀ bákan náà ni nínú ọ̀ràn obìnrin onísun ẹ̀jẹ̀ yìí tí a kà fún wa nínú ìwé mímọ́ ó ní láti jẹ́ pé obìnrin yìí ti kúnlẹ̀ ní ìkúnlẹ̀ ni ó wà nígbà tí ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù èyí ó túmọ̀ sí pé ó jọ́sìn fún Jésù ó sì rí iṣẹ́ ara ìsun ẹ̀jẹ̀ tí ó dá lọ́gán orí gbà olùfẹ́ mo fẹ́ kí o bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí o sì jọ́sìn fún Ọlọ́run kí o máa ṣe léyà nínú ipò ìrora rẹ náà kí o sì tó wá mọ̀ ó rí i pé ìrora náà yóò pòórá ní orúkọ Jésù olùfẹ́ nígbà tí àdúrà bá gòkè lọ ìdáǹdè ni ó máa ń mú sọ̀kalẹ̀ wá nígbà tí o bá wá sí iwájú ọlọ́run láì bìkítà nípa ohun tí ò fẹ́ tàbí ohun tí ó ń ṣẹlẹ̀ o kò gbọ́dọ̀ kùnà láti máa fi ìyìn àti ìjọsìn fún ọlọ́run mo sì fẹ́ kí o mọ̀ pé kò sí ìdènà kankan ní agbègbè ti ẹ̀mí olùfẹ́ èyí túmọ̀ sí wípé o lè gbàdúrà fún ọmọ tí ó wà ní ìlú òkèrè kí ọmọ náà sì ní ìmọ̀ra àdúrà náà níbikíbi tí ó bá wà lọ́hùn. mo fẹ́ kí o mọ̀ olùfẹ́ wípé àwọn oore tí kò wọ́pọ̀ oore tí o kò ṣètò kalẹ̀ oore tí o kò nírètí láti fi fún ọlọ́run tẹ́lẹ̀ irú àwọn oore báwọ̀nyí ni wọ́n máa ń gòkè tààrà lọ sí iwájú ọlọ́run tí ó sì máa ń mú ìdáhùn sí kíákíá sọ̀kalẹ̀ wá àpẹẹrẹ yìí ni oore Corneliu ẹni tí kìí tilẹ̀ ṣe onígbàgbọ́ nígbà tí oore tí kò wọ́pọ̀ bá gòkè lọ èyí yóò mú ìbẹ̀wò àtòkè wá sọ̀kalẹ̀ wá olùfẹ́ nínú króníkà kejì orí kìíní ẹsẹ̀ karùn-ún sí ìkẹẹ̀dógún àkọsílẹ̀ pé Sólómọ́nì rú ẹbọ mẹ́rìírí ẹbọ ẹgbẹ̀rún ẹbọ sísun sí Ọlọ́run ẹbọ náà kìí ṣe wípé ó kàn fa àkíyèsí Ọlọ́run mọ́ ọ̀dọ̀ Sólómọ́nì nìkan ọ̀rọ̀ náà tún mú kí Ọlọ́run fún Sólómọ́nì ní àǹfààní láti béèrè ohunkóhun tí ó bá ń fẹ́. nínú ẹsẹ̀ keje ìwé kórónìkà kínní orí karùn-ún ni àkọsílẹ̀ yìí pé lé òru náà ni olúwa fi ara hàn solomoni ó sì wí fún un pé béèrè ohun tí èmi ò fi fún ọ. olùfẹ́ ṣe àkíyèsí wípé kò sí wòlíì kankan tí ó lọ gba solomoni tàbí kọ́nilé ní ìmọ̀ràn nípa ọrẹ tí ẹnì kọ̀ọ̀kan wọn yóò fi fún ọlọ́run wọ́n kàn ṣe bí ẹ̀mí ọlọ́run bí ó ti fi sí wọn lọ́kàn ni bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá àwọn wòlíì rẹ̀ sọ̀rọ̀ tààrà olùfẹ́ kò ní láti dúró di ìgbà tí ẹnikẹ́ni bá sọ fún ọ kí o tó ṣe ohun tí ó yẹ ní òde òní pàápàá rí wípé ọlọ́run bá àwọn ènìyàn sọ̀rọ̀ tààrà báyìí àní láàrin ìsìn pàápàá torí náà ẹ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣí payá sí ìtọ́ni ọlọ́run nígbà gbogbo àwọn ẹ̀yà kan wà ní orílẹ̀-èdè wa yìí olùfẹ́ tí wọ́n ya ahun púpọ̀ jẹ́ bí o bá wá láti èyíkéyìí ẹ̀yà yìí o ní láti dá ara rẹ nídè kúrò nínú àṣà wọn náà nítorí pé a ti rà ọ́ padà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ jésù náà yìí tí à ń sọ ó dá lórí ìfìfúnni nítorí pé a sọ pé ọlọ́run fi ọmọ ẹ̀kan ṣoṣo fúnni olùfẹ́ irú ọrẹ tí ó máa ń mú ìbẹ̀wò àtòkè wàá bá ni kì í ṣe àwọn ọrẹ lásán ètí àmọ́ amú wá wọn ni ọ̀rọ̀ ọlọ́run sì sọ fún wa nínú málákì orí kẹta ẹsẹ̀ kẹwàá sí kọkànlá pé ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá a lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run sílẹ̀ fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè tó láti gbà á èmi ó sì bá ajẹnirun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù ní olúwa àwọn ọmọ ogun wí. olùfẹ́ nígbà tí gbogbo ìdá mẹ́wàá bá lọ sí ọ̀dọ̀ ọlọ́run èyí yóò mú kí ọ̀run kí ó ṣí yóò sì rọ̀jò ìbùkún sílẹ̀ ó túmọ̀ sí pé yóò yí ipò rẹ nì padà láti ti àìní ìrètí sí èyí tí ó kún fún ìrètí èyí ni bí o bá lè yí ìkàlẹ̀ ọkàn rẹ nì tí ó yí padà mo fẹ́ kí a mọ̀ wípé àwọn ènìyàn ni wọ́n ń pinnu ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kan bí àwọn ènìyàn kò bá yí ìkàlẹ̀ ọkàn wọn padà kí wọ́n sì yéé máa wípé orílẹ̀-èdè yìí kò dára orílẹ̀-èdè yìí kò dára nǹkan kò lè yí padà níbẹ̀ bí kò bá sì di pé a sọ ìkàlẹ̀ ọkàn wa a sọ di ọ̀tun nípa àwọn ohun kan bíi ọ̀nà àdúrà gbígbà wa bíi nípa èèyàn àti ìjọsìn wa iṣẹ́ sìn ẹnìkọ̀ọ̀kan wa sí Ọlọ́run bí kò bá di pé a bá ṣe ká sọ ìkàlẹ̀ ọkàn wa di ọ̀tún lórí nǹkan wọ̀nyí nǹkan kò lè yí padà nínú ayé wa olùfẹ́ nínú náà olùfẹ́ àní láti yí àṣà bí a ṣe ń ṣe nǹkan fún Ọlọ́run padà kí ayé máa ṣe àṣàyàn ohun tí a ó ṣe fún Ọlọ́run Olúwa yóò sì ràn án lọ́wọ́ láti ṣe ohun tí ó yẹ kí a bá lè rí ìbùkún rẹ̀ gbà ní orúkọ Jésù gba àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ àbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí àwọ̀ sánmọ̀ iṣẹ́ àrà mi kí ó gbéra dìde kí ó sì tàn kálẹ̀ ẹ jẹ́ kí ìbùkún mi kí ó pọ̀ tó bẹ́ẹ̀ tí yóò tàn kálẹ̀ gbogbo orílẹ̀-èdè ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ìyìn àti ìjọsìn ní àṣà mi ẹ má ṣe jẹ́ kí ìyìn àti ìjọsìn kí ó dá lẹ́nu mi ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi bí n ó ṣe lè máa fi ọrẹ tí kò wọ́pọ̀ èyí tí yóò fa ìkíyèsí yín mọ́ra tí yóò sì ru ìbùkún mi jáde ẹ mi bí wọ́n ṣe lè máa fi fún yín ní orúkọ Jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé láti òní lọ ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùjọ́sìn rere ìṣòro yòówù kí o máa kojú àti ìròyìn yòówù tí dókítà lè mú wá fún ọ nípa ìlera rẹ mo sọ tẹ́lẹ̀ pé ọlọ́run yóò mú kí òjò ọ̀pọ̀ yanturu rẹ kí ó bẹ̀rẹ̀ sí rọ̀ báyìí ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yẹn yóò bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì jẹ́ lábùkù fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ abáwa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Junod Close by Jimo Odutola Street off Eric Moro Surulere a máa ń ṣe ìsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn láàkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ nígbà tí tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí sí ọlọ́run yóò bá pàdé ní ọ̀nà ìyanu ọ̀rọ̀ rẹ̀ yóò kalẹ̀ sínú ọkàn rẹ̀ yóò sì yí ìgbé ayé rẹ̀ padà tí ìgbé ayé rẹ̀ kì yóò sì fi rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah